báàbù láì méjì ló gbà méjì ló gbà ilé náà ló máa bí náà bí bọ̀ Allahu akbar. Àdó àwọn gbà. àwọn ètò ẹ̀wúrò wọn yóò bá ṣe á ní ọ̀rọ̀ tá a ní bàbá ọmọ pọ̀ bàbá náà ní ọ̀rọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور العلم وافتح علينا معرفة العلم وحسن أخلاقنا بالحلم وسهل لنا من أبواب فضلك وانشر علينا من خزائن رحمتك يا أرحم الراحمين اللهم إنا استودعناك ما علمتنا فردده إلينا عند احتياجنا إليه ولا تنسناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبيين وفصاحة إفض المرسلين وسرعة إلهام الملائكة المقربين وقل رب زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري ويسر لي امري وحلوا عقدة من لساني يفقه قولي آمين واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا تاج الأداب مرشدا من الضلال موقدا حسبي الله مفسرا قرآننا المجدا ولا يزال بالغا كلام الله الحامدا كل الأنام كافة سبل السلام سرمدا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا دوما يقوده قومه غير تعبي والعنا بالوعد صار هاديا ومهديا إلى الهدى ولا يزال كاملا ممجدا ومجدا ولن يسيران ناكسا بقدرة الله المجيد الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا طول الدوام والبقاء لشيخنا تاج الهدى ما دام كان على الثرى حسبي الله نعم له على طريقي يحمدا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا يا ربي فاحفظ تاجنا من البلاء والردى فحفظ عليه رحمة منك فكه من الصدى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهديه الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على اشرف المرسلين وعلى اله وصحبه اجمعين وبه نستعين أمدا وشكرا وشكرا سيرا وجارتا وجارتا أمدا وشكرا وشكرا سيرا وجارتا وجارتا لله رب العالمين حمدا وشكرا حمدا وشكرا سيرا وجارتا حمدا وشكرا شجرة لله رب العالمين حمدا وشكرا adúpẹ́ bọ̀bá olúwa bọ̀bá olúwa ọba gbogbo ẹ̀dá gbogbo ẹ̀dá bọ̀bá olúwa bọ̀bá olúwa ọba àwa ẹ̀dá àwa ń ṣerú èyí fún wa. adúpẹ́ fọba olúwa adúpẹ́ fọba olúwa ọba gbogbo ẹ̀dá adúpẹ́ fọba olúwa ọba àwa ẹ̀dá tí ń ṣerú èyí fún wa adúpẹ́. adá ọpẹ́ fọ́lọ́run alhamdulillah adúpẹ́ fún ọlọ́run alhamdulillah alhamdulillah rabbil alamin alhamdulillah rabbil alamin ọpẹ́ tí a ń lò yìí kì í sọpẹ́ tiwa nìkan ọpẹ́ gbogbo ẹ̀yin jẹ̀mọ́ ni wallahi ọpẹ́ wípé a fi imagidi wastel zuri lẹ́nì. Allah imagidi. pẹ́ẹ́ kó a ti wá gbọ́. mẹ́yìn náà lè ń gbogbo lọ náà ní Allahu Akbar. Allahu Akbar. n'i ní ni ní Abi pé a àwọn bàbá ò lè wá. kò sí pẹ́lú mi ni ọmọ bá sọ̀rọ̀ lẹ́nìí. ìgbà tí èèyàn kì í ṣe màláìkà ìgbà bá wò ṣe sí pé èyí tọrọ lè ara wọn yìí ẹjẹ bàbá ẹjá lọ àǹkúrẹ ẹjókòó ẹjókòó ẹjókòó Ọlọ́run ti gbàdúrà yín ju báyìí lọ àwọn tó lè sọ̀rọ̀ wà áà bẹ́ẹ̀ náà lẹ ṣàdúà. wàláwó kàánà lè wàláwó kàánà lè àlefò lè wà má kàfà. wà má kàfà. bisimilahi ìdí àdáni bí Mustapha. لشكر الإله إذ هداني لمصطفى ah, títóbi ọlọ́run. Allah. Subhanaka Allah. Subhanaka alewile ṣe. Alewile ṣe. Adúpẹ́ f'Olúwa sàtìramani. Tó ṣe dáadáa sínú ayé àwa. Olóṣe dáadáa. Subhanaka. Allah. Subhanaka alewile ṣe. Adúpẹ́ f'Olúwa sàtìramani. Tó ṣe dáadáa sínú ayé àwa gbàtà dé arúgbó ewé tílẹ̀ lọ bíbà hmm. wọ́n wò wípé ah, ìbádẹ̀ tí ló ń tì lónìí o <laughs> ẹ̀bá tí ló ń tì lónìí. Allahu Akbar. àmọ́ ń gbà ẹ bá ń padà gbọ́ ẹ̀dá bá mọ̀ pé ah, ó tó bẹ́ẹ̀ lóòótọ́. kọ́ni mo bá burú ṣe wá. amiina. ẹ wo jama ama kudano, kú dànù. Allahu Akbar. a máa súbí òjò àmọ́tọ́lọ́hùn níjẹ́ ọ̀rọ̀. الله أكبر إبن سوكي الحمد لله الحمد لله من دور النعمة بشكر الأمور يخشى على النعمة مقتا لها لو شكروا النعمة زادت همور مقالة الله التي قال لها لئن شكرتم لا لأزيدنكم لكن ما الكفر بنعمة والكفر بالنعمة يدعو إلى زوالها وشكر قالها زوالها وشكر ها الله الحمد لله الحمد لله ń bí ìgbà bẹ̀rẹ̀ tẹ̀sí lánàá يا akabẹ̀rẹ̀ sọ́lọ́ ńlọ́rùn náà ni. àbí. abẹ̀rẹ̀ sọ́lọ́ ńlọ́rùn pé tó ológun ni wá. ẹ rí i pé a kì í máa sọ̀rọ̀ kódà bí ọ̀jẹ̀ tẹ̀sí ká máa gbé kọ́ọ̀lù ẹ lánàá rí i ń gbé kọ́ọ̀lù bí. ọkàn ìpapọ̀ ni. alekumola. ń gbẹ pé ẹ̀dá ni wá. à ń retí àlejò láti ọ̀nà tó jìn lánàá pé alẹ́ làwọn ó dé wọ́n lè fún alágo tí plane wọn fly tí ó láǹdì jàre wọ́n láago kan àwọn land ilé ni aago kan lù ọ̀nà láago kan lù bá wa àwọn tí wọ́n lọ pàdé wọ́n á pè wọ́n sátidé airport wọ́n ní àwọn ń wo bẹ̀lẹ̀ ọ̀kan àmọ́ àwọn ń pe nọ́mbà wọn nọ́mbà ẹni tí ń bọ̀ wọn ò gbé ok gbàmíbẹ̀ tí flat mọ́ tí wọ́n lè tì bẹ́yẹn tí wọ́n ní dìlẹ̀ àfi dé bí aago méjì ti lò. ìgbà tí afa wa imaamu Kabir imaamu àgbà tí wọ́n ń ka mọ̀kọ́dìmọ̀ lánàá lọ. tìbáyà ti dé ibi àti fẹ́ sọ̀rọ̀ ọlọ́run báyìí mo ti máa ń fún yàn ní fóònù pàpàdé ọ̀tọ̀ sílì pé káfà kan mọ̀ lọ́wọ́ lánàá ìwà àti ìfún wọn mo ra fi sẹ́gbẹ̀ẹ́ báyìí pé kí n máa wo kọ́ọ̀lù tí ó wọlé mo fi silent tàbá ti gbọ́ pé wọ́n ti sọ̀kalẹ̀ ahan wọ́n ti láì dàhámdù dípò kárí kọ́ọ̀lù ará èkó abátúndí kọ́ọ̀lù ará arílé ah, ó di ìyá àgbà ládàbí ẹlẹ́ àgbà ah, ah. tí wọ́n ti mọ̀ pé màá ti wà ní tẹ̀síl ní tí wọ́n fi pẹ̀ yìí láò lè máa nà kò sí má gbé ń bá gbé lérò pé mo ṣe gbé yẹn wọ́n sáré á nígbà tí a ti ń gbóhùn pé wọn ò bá pa kílẹ̀ ń wí pé fúláìtì wo ni ń bá bọ̀ kí èwo lọ́kẹ́ pẹ̀lú pé fúláìtì wo ni ń bá bọ̀ ìgbà tí wọ́n pè mí pa wọ́n ń bọ̀ fúláìtì wọ́n pè fẹ́ mi ní Emirates lèmi gbọ́ sí àti kọ́tọ́rù ni wọ́n ń bá bọ̀ mo ní Emirates Emirates Emirates. ẹ̀mí mi Dubai ní adákọ ẹ má dẹ̀ ń bá Dubai bọ̀ tí o bá ti bá Emirates wá bá bàálù ń bẹ títí wá náà nìyẹn. wọn àgbọ̀ dáadáa ń bá pe ọmọ kan sọ ń bá fún fóònù pe wọn pé ni wọn mo ti mọ̀ pé wọ́n pè láti nìyẹn àwọn ará Èkó wọn ò rí dídé ọlọ́run tí ò ní jẹ́ ọ́ dá wàhálà púpọ̀ sílẹ̀ ní wípé kò sí ọlọ́run fi àsìkò tó gùn sí i tí ọlọ́run ti tètè yanjú ọ̀rọ̀ àfẹ́múrẹ́tì kí ń bá bọ̀ àti kọ́tọ́rù ni àwọn ará èkó tí a lọ pàdé àyejò tí a lọ pàdé ń bọ̀ èrò wọn náà ni pé ẹmúrẹ́tì ni ẹmúrẹ́tì wá dé lójú wọn ó tún fúláì padà lójú wọn náà títún lọ. Ah. Ah. ó ti kóhun tó kó ó ti dàálẹ̀ ó ti kó mi lọ ah. àrẹ̀rẹ̀ wa pé pé wo ni ń bá bọ̀ o àmọ́ gbàtà pé ni ọlọ́run ni òjẹ́ ọ̀sìnkò gùn ún pọ̀ pé à ẹmúrẹ́tì dé ó ti lọ ni ṣùgbọ́n kọ́tọ̀ tí wọ́n bá lọ yẹ kó láǹtì nàìjíríà. àṣẹ nǹkan tí ń ṣẹlẹ̀ Allahu Akbar tàdé jókòó ń bí ọba tó ní wá ó ti wá yanjú ẹ̀ Allahu Akbar wọ́n dé kó okùn kí wọ́n bá bí òṣìṣẹ́ bá nìyẹn Allahu Akbar plane bá fún un ó dàbújá wọ́n dàbújá kò tún ṣe é bá wọ́n tún bọ̀ padà wọ́n kọjá ń bàdàn plane wà lè lọ Àbújá tí bá ń padà sẹ́kọ̀ọ́ orí ilé tí aládàbí ni máa ń gbà tẹ́gbẹ́ bá gbéra lábújá tí ń lọ Èkó wọ́n ní gbà plane yẹn kọjá ní àdàbí àwọn ọmọ kan ní ah plane afa wa rè plane afa wa rè àwọn yàwọn ní ọ̀hún afa yóò tún lè gba bímọ yóò ti bàjẹ́ kó ètí bá ń tàbújá bọ̀ ni máa ti bẹ̀ yẹ bọ̀ àti plane wọn náà dẹ̀ ni. Allah Allah. wọn ò rí sí wọn ò lè lé bàbá yẹn wọn ò lè fi tí wọ́n bà sí nìyẹn. wọ́n mọ̀ mábùjá wọ́n kó dábùjá kò sí sígínà wọ́n tún padà bọ̀ lẹ́kọ̀ọ́. ìbàdàn òṣèré bà orí ìbàdàn orí airport parí o gbé plane ti ń bọ̀. kò lè bà ń bẹ̀. wọ́n á dé kó padà wọ́n á yí ipò kiri náà wọ́n á yí ipò kiri náà láfẹ́fẹ́ wọ́n á yí ipò kiri láfẹ́fẹ́ gbogbo ọtí à ń bẹ́ẹ̀ náà kò ní à ah, nǹkan dé wọ́n ń pè ọlọ́run ní balisigina pépè kó dé ní aago kan aago mẹ́ta wa kọjá kó land ọtọ́pẹ́ àbí ọtọ́pẹ́ jẹ́ wọn. ọtọ́pẹ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل الحمد لله وقل الحمد لله سيريكم آياته فتعرفونها وما ربك بغافل عما تعملون ẹ yẹ ẹ yẹ ẹyin tí a máa fà léjìká tí a máa fà léjìká pé ẹgbọ́n kí lọ́sẹ̀ níbi ẹgbẹ́ máa lọ́gbọ́ wá sí i àdúgbò fọlọ́ ń wò àwa bẹ̀lọ́ májèlé àbúrò sílẹ̀ sí aláìláì àmín àtàwọ̀ àtẹ̀yìn àmín bàbá ní kú eléyìí náà dànù bá ní kú gbé dànù mọ́ àmín wà dé láyọ̀ àti wá sínú tán kàtó wọlé lánàá ní àmàtí ah, dúpẹ́ àwọn ọmọ yìí sọ̀rọ̀ ká fún mi ní ìsìn àwọn si ìmàrólé àti alámàlà àjọ ń lọ sí wàásí arúgbó ewé ni wọ́n ti kó nílé ládàbí tipẹ́tipẹ́ wọ́n á sọ fún mi pé bọ́lọ́pàá kan sàṣìdán lódó nù wọ́n sì ń gbé mọ́tò bọ̀ ni kọ̀ wá fi wọ́n lẹ̀ tá a fi pariwo àṣìṣàn pátá lárúgbó ewé kò fi wọ́n lẹ̀ o mo ní ọlọ́pàá rí ilẹ̀ ríhùn ọlọ́pàá dáadáa ọlọ́pàá dáadáa nù. No èèdàn eh, dúró fáwọn mùsíbà ni bóyá tó máa kọjá abẹ níṣẹ́jú kan. bọ́lọ̀ ń ṣe máa ń ṣe nìyẹn láìpẹ́ kátà kọ́rọ̀ wà lọ́lọ́run lọ́wọ́ kọ́rọ̀ rẹ lọ́lọ́run lọ́wọ́ bàbá ẹ̀gbọ́n àbúrò ìyá kọ́rọ̀ lọ́lọ́run lọ. ẹnìkan ò gọ̀ bí ẹni tí ń so gan mọ́ra èyí tó dì mọ́ra òun ṣe lọ́mọ rẹ náà mi tọ́wọ́ ò mọ́ra ẹ̀rí ẹni bàálù márùn ni wọ́n o èyí tí wọ́n wọ̀ ló sì karùn o wọ́n gbéra ní Brunei bàálù kan wọ́n dé ibì kan bàálù míì wọ́n gbé kan láti bẹ̀ ó di mamlaka ní Saudi ní Saudi tí wọ́n fẹ́ ṣe umura kátó mọ́ bọ̀ nílé wọ́n débẹ̀ wọ́n ṣe umura tán kátó wá gbé míì láti bẹ̀ dé kọ́tọ̀rù ó di mẹ́rin láti kọ́tọ̀rù tí wọ́n á gbé ń bẹ̀ wá nìyí kọlọmọjà sírìn. amina. gbàtẹ́ bá ń rìnrìn àjò láyé àtàwọn àtàwa mọ̀já síwọ̀. wọ́n láàánú ọlọ́run. la hawla wala quwata. illa billah. ìyá ọpẹ́ nù jàmá o. rabbil alamin. tí àwọn tí wọn ò gbọ́n tí wọn rí ẹnu wẹ̀ sí aláà. àkú ah, níjà míì ju ọ̀rọ̀ ọlọ́yin náà lọ ẹ má sọ lórí ibú ẹ má sọ lórí ibú ẹ má sọ oògùn ma ẹ má jòkú ma ẹ má mọ̀lúdì ẹ má wusẹ́ ẹ má gbogbo ẹ ń wọn sínú táàsì ní iye wí pẹ̀lú ògo ọlọ́run. ibi adé lánàá ìní àyà mẹ́ta ní tá à ń tú láti ta ní pẹ̀lú ògo ọlọ́run á forí ẹ̀ tì lónìí nígbà pé a sọ kéékèèké kọ́lọ́run jẹ́ oyẹ. Àmín. àyà yìí tọ́lọ́run sọ wípé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ya ayyuhal ladhina shahadatu bainikum idha adara ahadakum limautu innal wasiya isnani dhawa adli minkum aw akharani min ghairikum in yantum darabtum fil ardi fasabatukum musibatul maut tabisuna umma min ba'di salati fayokisimani billahi in irtabtum إن ارتبتم لا نشتري به ثمنا ولو كان ذا قربا ولا نكتم شهادة الله إنا إذا لمن العاثمين آية كنومبة آية مي فإن عثر على أنهما استحقا إثما فآخران يقومان مقامهما من الذين استحقوا عليه من الذين ساقوا لياني او لياني فيقسمان بالله لسهدتنا أهاك من اما وما تدعينا إذا وما تدعينا إنا إذا لمن الظالمين ذلك ادنا أن يؤتى بسعادتي على وجهها aw yakhafu an turadda al aymanu ba'da aymanihin wa taqulla wasmahu wallahu la yahdi al qawma fasikin aya mẹ́tẹ̀ẹ̀ta yìí ó là ń yẹ̀ wò láti jẹta àwọn afáwa nínú àyà yìí la igbọ́ yé ń bẹ̀ láǹfààní wípé anáwó yá ń bá àgílí iṣẹ́ àdúrà lálẹ́wọ́sì yà asànfàní wípé ẹ má fẹ́ sà sọ́ọ̀lẹ̀ kọ́mọ́kàn sọ́ọ̀lẹ̀ kọ́mọ́kàn kọ́ọ̀lẹ̀ kéèpamọ́ kọ́wẹ́lẹ́rì lórí àsọ́ọ̀lẹ̀ yẹn o pé ẹlágbájá bá ń jẹ́rìí sásọ́ọ̀lẹ̀ yìí mo ṣe sọ́ọ̀rẹ̀ o aláǹfààní èèyàn nù ní àyà yìí. wàzọ́ ìrìlẹ̀ ayal karima tábà wà wò dé àyà yìí ẹ̀yin tẹ́ ẹ máa tẹ́ ma títú èdè Lárúbáwá wẹ́lẹ́wẹ́lẹ́ yàní antum ladhina tastati'una al-i'raba yàní istatantum an tu'ribu kalimata kalimata kalimata al-i'rabi kalimatan kalimatan ìtẹ̀lé wọn ọ̀rọ̀ kalẹ̀ taba sọ̀rọ̀ kalẹ̀ Lárúbáwá tẹ́ wọn kalẹ̀ ní gbólóǹkọ̀ọ̀kan harfan harfan bí arafi eléyìí. ó kọ́ rẹ̀ ní bàbá ẹ̀ ní ìyá ẹ̀ ní ibi wọn ti bí rẹ̀ ẹ rí i pé dábàá wáyà yìí dáadáa n ti ń sọ fún wa ni pé abáfẹ́ jẹ́rìí lórí irú ọ̀rọ̀ yìí yóò jọkùnrin ni ọkùnrin ni ọ̀jẹ̀ kò lè jóbìnrin ngbàtí sọ pé ezi náà ni esi náà ni zawa adile ọkùnrin ni wọ́n lo eléyìí fún lárúbáwá kálọ́bìnrin ni ajá ìsìnà tààrí ọlọ́wání ìsìnà ní ìdáwà adìrẹ̀mí nǹkan àwọn àfáà wọ́n ní ṣe bẹ́ẹ̀ ni abọ́lọ́rọ̀ nu àwa ni àwọn àfáà wa lọ́lọ́rọ̀ nu alùpàá náà láì yanjú ẹ̀ ẹ máa lọ bákọ́ra ẹ̀yàn jẹ́ náà sì ọgọ́rùn-ún méjì ọgọ́rin àti méjì ẹmà ń so ọlọ́run wá bá ṣe é ṣe rí inú àyà yìí tẹ́fẹ́ka yìí àyà ọgọ́rùn méjì àti ọgọ́rin àti méjì two hundred eighty two ọlọ́run wá sọ bí wọ́n ṣe é fi èèyàn ṣẹ̀rí níyejú ọ̀nà tó lè gbà tó dẹ̀ yẹ pé fàyín lámúyẹ̀kú náà rọ̀jùlẹ́yìn ní farajọ lọ́hùn amúrata ní mímá tẹ̀rẹ̀dáwọ̀nà mínà ń sọ àdá. ẹ gbọ́ wàsásí idú. wàsásí idú ṣe ìdá iní mi rí jẹ́lẹ̀ kan. ọlọ́run ní tẹ́bá fẹ́ fìyàn sẹ̀rí ẹ wá méjì nú ọkùnrin ẹ fi ọ̀rọ̀. فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء ẹ wá arọkùnrin méje ọkùnrin kan lẹ rí ẹfọkùnrin kan lẹ ẹ wá lọ kó méjì nínú obìnrin ẹ fi dípò kan kú tẹ ẹ rí kéèyàn mẹ́ta kọmọdún pé ọlọ́run fẹ́ nìkan jẹ́ nìkan lọ ọlọ́run ló sáyé bẹ́ẹ̀ bọ́kùnrin kan bá dúró kóbìnrin tó dúró nípò yẹn wọ́n jẹ méjì. أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى ọlọ́run wá sọ ìdí pé tẹ́ bá fọkùnrin kan sílẹ̀ tẹ́ mọ́bìnrin méjì mímá tẹ́rí dáwọ́nà ni o kì í ṣe kọ́ just anybody kọ́ o mímọ̀ tẹ̀rídọ́nà ẹ̀ǹtẹ́ ẹ bá yọnu sí ni o tó jó èèyàn ni o ní ẹbí sẹlẹ́rì o má fi rárá da òkúrọ́ sẹlẹ́rì o mùnáfíkì ẹ má fi sẹlẹ́rì o mina sọ̀rọ̀ ẹ̀ǹtẹ́ bá yọnu sí lẹ́yìn náà. àǹtàdínlá ìdáhùmá. ntàfi ní kóbìn méjì dípò ọkùnrin kan ni pé àǹtàdínlá ìdáhùmá ìkan sọnù. So no fọ́túndákẹrọ ìdáhùnmà lẹ́ọ̀kọ̀rọ̀ ó lè gbàgbé ìkejì ọ̀ràn létí pé à báńkẹ́ mọ̀ sọ láì ní wọ́n pé méjì ẹ̀rí ọlọ́run ló fọkùnrin jóbìnrin lọ ìjàkadì kọ́ ọlọ́run o tó ṣe wá lọ́kùnrin wá ṣe wá lọ́kùnrin délẹ̀ àmín gbogbo ẹtí bẹ́ẹ̀ ń bí ẹ̀sàmí ọ̀rọ̀ ìdáadáa àmín ẹni bá mọ ìdàkejì ń tà ń sọ yìí ọ sàmì dáadáa. amiina. bọ́lọ̀ ń ṣe é ṣe nìyẹn ṣùgbọ́n a máa sọ láǹgbà míì kò dé pa gbogbo obìnrin kọ́ wá gbogbo obìnrin kọ́kùnrin jùlọ <laughs> gbogbo ọkùnrin gbogbo obìnrin kọ́kùnrin jùlọ o ọkùnrin mẹ́wàá mi ń bẹ lábẹ́ obìnrin ẹyọkan mi ti ń dà wọ́n rísàrísà. tí wọ́n ń bẹ lọ́hùn lọ́sàn lóru pọ́lọ́ mọ́jì ó lé àwọn obìnrin dẹni. muratu akramakumullah. ẹ jẹ́ wá fún yín lọ́wọ́ ẹ jẹ́ kí n fún yín lọ́wọ́ kan. asàdúà àdẹ̀bí sàmí ẹ̀ àbí ẹ ọlọ́run ọgbà fún yín ti fi rí bẹ́ẹ̀ tóòfin ní di ọkùnrin bá ń gẹ́lé. Hmm. tó fi tọkùnrin sórí kọkẹ máa lágídí yẹn ìyẹn ọ̀sọ́ dọkùnrin o ó oúnjẹ ọkà tó máa lò sí ni. Ah. low battery ni low battery. sáàmù pé fóònù tá a bá ń sẹ́ẹ̀tì tá a bá ń ṣáàjì yàrá tá a bá ń ṣáàjì àmọ́ kí ní tá ń ṣáàjì rẹ̀ ọ̀wọ́ dáadáa ah. pípẹ́ náà jọ ṣáàjì sọ́ǹgbọ́ tí ọ̀wọ́ náà dáadáa. àkọ̀wá tí wọn kò ní ṣáàjì. ọkàn rẹ ó sì ti balẹ̀ kó ti ṣáàjì. ọlọ́run ìjáàjì fóònù lọ́wọ́. ẹ wo ntọ́ dáa láyé ni kí o mọ nìyàn jọjọkùnrin jọkùnrin kọjá sí pé ẹni yẹn ọ̀rá kò tọwọ́ bọ̀. Hmm. máa dàlá. ọ̀rá kò tọwọ́ bọ̀. àpò rẹ̀ ń rẹ́rìn-ín. àwọn obìnrin tẹ́ ẹ wò yẹn tọ́lọ̀ ń dá fún wa yẹn ọ̀rẹ́ wa ni wọ́n. bẹ́ẹ̀ni. ẹ pé mo ti wí ọ̀rẹ́ wa ni wọ́n oníkìí wa ń béèrè lábẹ́nú kọ̀ǹpa ti gbọ́n tó ń wí pé ọ̀rẹ́ wa lóbìnrin séyàwó tó náà sára wọn ni ìyàwó rẹ̀ náà ọ̀rẹ́ rẹ̀ ni. àwọn ìyàwó wa máa wò wá ńlẹ̀ tá a bá sùn a máa wò wá ńlẹ̀ pé ó ẹ̀kùn ẹ̀kùn hmm. tí wọ́n sọ nù ah. tí wọ́n mọ̀ wá sọ ń sọ ọgbà míì tá máa sọ ń sọ pé ẹ́ eh. ọlọ́run bá ń sọ gbogbo gbogbo kàkà yìí náà náà ni wọ́n ju fáàmù lẹ̀ yìí. gáì ó dà àmà àràjà ń gbà mí. irọ́ ni o. mo sì rí nù. ìwọ ọdẹ mà. àbíbù sọ́ọ̀kù. àmọ́lẹ̀ ti ń sọ̀rọ̀ àmọ́tẹ́ pé tí ọba dìde wọn ọkùnrin bá ní ọ́. jagunlabi. ìgbà tó láyè mọ nìyẹn ìgbà tó láyè mọ wù ọ́nú àná nù tọ́bẹ̀ pẹ̀wẹ́ dà ń bẹ̀ nìkan ẹ̀ sáré kájú kò rí pé ọmọdé wọn rí mi o ẹ̀ sáré kájú rà pé àmì àti jí ni ọkùnrin tó bá yẹjú nìyẹn hmm. ẹ̀rọ ọkùnrin mi ìpá níyàwó ẹ̀ máa ta. Ah, lọ́ọ̀lì. olóṣì. Allah. mo ti ẹ̀ bá fẹ́ jínsárì gbà mí àmàlà gbóná ní ìlú lẹ́nu yóò fi jẹ létè. nígbà tó o bá wúlò o wúlò eh. o sọwárí ní ẹsọ ọjà ń bẹ̀ ń ah. ọjà ọjà tán nù. ọkàn ń wá bí o ti já kìtọ́ ọmọ ní bí o ti kọ́kọ́ já nìyẹn. o ti jánu lé. Eh, eh, ọjà ń bẹ̀ yẹn àti sọ́lá ìmọ̀ye ìgbà bóbiyàn ọba ṣe é fẹ́ mọ́ kọ́ ọ lẹ̀ wọn àwọn ń sẹran mọ́lẹ̀ kán mọ́ fún léèrí kán mọ́ tún jẹ́ ọ lọ kẹ́ńtọ́ wá sọmọ́lẹ̀ má dọ̀dára. sábà ah. tí bá a mọ̀ tì í tíbájẹ́lẹ́ ń gbẹ́lẹ̀ rẹ máa tọ́jú ẹ̀ ní orílẹ̀ ìlú àbá sọ́gbọ́ sórí pé bá di bí kẹjá kan ẹ̀sẹ̀ sọ pé wọn ò tó bẹ́ẹ̀ so wọ́n lè áfọ̀ ọlọ́lọ́ lọ́n ti wọn wọ́n kúkú àwọn á ní tójú kúkú lọ mọ́ ṣe dáadáa bọ́rọ̀ Ma ti gbọ́ láàyè mọ́ ibi àti dọkùnrin ni ibi àti mọ́ bí ọ̀gá ọmọ nìyẹn Allahu Akbar gbogbo ohun tí a ń bá yìí tó ń bá yìí kọ̀yẹ́kọ́ ọmọ tún mọ bárú ẹ̀ yìí ẹ̀jẹ̀ ó pin ẹ̀pín ẹ̀pín àbáyí ẹ̀pín lọ́wọ́ má ṣe húnúhúnú má má ṣe húnúhúnú má ah, ẹsẹ ah, ah. tọ́lọ̀ ń bá gbà yín láàyè kí ọbẹ̀ tẹ́ máa ṣe ní five hundred naira kó sún sí one thousand jára alẹ́ rẹ̀ ọ́ mà pé yá o ti sún. pàápàá nù àwẹ̀ nù àwẹ̀ yìí. nù àwẹ̀ yìí ìbọ̀yẹ̀kẹ́ ah, ah, ah. ẹ̀ pa adìẹ kan ẹ̀ pa adìẹ àfà ó sì láàyè kọ́ pa adìẹ kẹ́ẹ̀tì ẹ̀ pa adìẹ kẹ́ẹ̀tì à. ní a bá àfọ kà bẹ́ẹ̀ ó ní tan méjì ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. ọlọ́mọ tó làwọn mi wé yìí o síbẹ̀ èèyàn tó ń bẹ ní. yọ ká o kọ́ ọjọ́ fi ṣàdéjò. wọ́n máa yẹ o. wọ́rọ̀ dín o ń sọ ta adìẹ ń sọ apá adìẹ orí adìẹ kan tó ń sọ. ntọ́ wà sọ́pọ̀ báwọn ọlọ́run òkú sẹ́ ntọ́ <laughs> máa sọ kì í pọ̀ báwọn òjì kan máa jẹ́ sí ọlọ́run kan máa jẹ́ sí ọlọ́run pé ẹ̀yìn adìẹ kan ẹ̀yìn kìnnìkan kankan ìgbà wo ẹ̀yìn. ọ̀dẹ̀ ó tún ti tán o ọ̀gá ọ̀dà tún ní o wọ́n ní àgbè ni o ah. bí wọ́n sì máa gé máa fún ọ̀nà nìyẹn pípọ̀ tó pípọ̀ náà máa bá gbọ́mọ̀ ọlọ́ ọlọ́ wọ́n ti ọlọ́ wọ́n náà yàn lọ́wọ́ hmm, hmm. ó gbogbo ayé ọmọ tí ó gbọ̀ fún àbọ̀kùnrin lọ ọlọ́mọdé a máa wí lọ́nà tó gbàgbọ́ yé o ọgbọ́mọ kíkí ní ọgbọ́mọ aragi ọgbọ́mọ digi àbíkárókun lọ́rọ̀ fún ìyàwó ẹ̀ náà. wọn tí yìí mu. ìyàwó rẹ ni ìyàwó rẹ ni ìyàwó tẹ́ ìyàwó rẹ wọ́n lóbìn gan wọ́n ní ìṣe ní ibú pilẹ̀ ìwọ náà lọ sọ́dọ̀ àbáwọn eh. torí pé ìṣesí obìnrin ni pé tẹ́ ẹ bẹ́ẹ̀ fọwọ́ tó lè mú wọn <laughs> ipò òní ka mọ́. àwọn náà nù àwọn kìíní nù yàrá máa yọsọ kẹ́mọ́ bá gbọ́. yíyọ tí ìmú lálẹ́ fún ìyàwó rẹ̀ ń tí ìmú. yíyọ tí ìmú. yíyọ tí ìmú lè yáà jí ìyàwó rẹ̀ ò sótàn yíyọ mi ló mú <laughs> eléèdì. níta bá débẹ̀ ni pé wọ́n ní ká máa fomi méjì di ọkùnrin léètì ń jẹ́ àmọ́ yìí pé àṣé obìnrin ọ̀tọ́kùnrin àmọ́ gbogbo ọkùnrin kọ́ àwa bẹ̀rẹ̀ ọba àlejò ẹlẹ́gbẹ́ tá à ń bẹ́ ń kalẹ̀ ní ilé nì. ya Rabbi. ọlọ́mọṣà ṣàlùdìdì ọkùnrin. Allahu àmín. àmín. àmín ọlọ́run ṣe wáyé òyìnbí ọkùnrin gbogbo ọ̀nà téèyàn máa ń gbà ti fi ń dàbẹ́ mọ́sá yọ̀ǹda ẹ̀ fún wa la hawla wala quwata illa billah bẹ́yìn ṣe jẹ́ nìyẹn wọ́n ní ṣé dandan àti máyàwá yìí pé àsóbìn o lè wà nú ẹlẹ́rìí lọ́nà tá a sọ lẹ́yìn ní annalẹ̀ amuwala nítorí pé gbogbo tó a jẹ mọ́ ọ̀rọ̀ owó wàmà yóò sàmìlẹ̀ amuwala àti tẹ́lẹ̀ tó kà mọ́ owó náà tẹ́pẹ́ bí ọ̀rọ̀ bí owó bí owó ni yẹ́kìfì fi ìsìbáàtì ìwáhẹ́d min umuri salafa àti pé ẹni ìkànnù tá a fẹ́ kà mẹ́ta yìí ó ti tó fẹ́rẹ̀ fún tẹ́pọ̀rọ̀ owó bá ní ìkànnù tá a fẹ́ kà mẹ́ta yìí aláfi kan bẹ̀ ó ti tó. alákọ̀ọ́kọ́ wọn tọwọ́ bọ sẹ̀ríà láti fi la ọ̀rọ̀ yé ìdí nìyẹn tá a fi ṣàdúrà fáwọn àfa wa ń gbàfẹ́ bẹ̀rẹ̀ àyà ìdíjú torí pé wọ́n á máa sọ̀rọ̀ lọ wọ́n gbọ́rọ̀ mi wá àwọn ti gbà pé ó yẹ kó o ti mọ̀ àwọn ṣàdúrà fún wọn tí wọ́n bá ti wá jẹ́ ìlẹ́lẹ́m yóò kéré lè mọ̀ dá ìyàlẹ́ yìí yakfi fi ìsìbáàtì ìwáhẹ́d min umuri salasa alimọ̀dá ìyàlẹ́ yìí ẹni àpè lẹ́jọ́ ẹni tá àpè lẹ́jọ́ òun ló ní kó búra tí ẹ lẹ́ ẹni tó pẹ̀jọ́ bá ti lè mẹ́lẹ́rì kan wá bá ti lè mẹ́lẹ́rì wá tí ẹ tó fi lè lọ láyọ̀ nísìnyí èèyàn méjì jà lọ́wájú adájọ́ ẹnìkan ní ọjà ìlówó ẹgbẹ̀rún mẹ́wàá ṣèédù lọ́sọ báwọn amúrù lóhùn ọ̀jẹ́ lówó tó lè gbà pàtẹ sọ̀rọ̀ ẹjọ́ àṣẹrẹ̀ ẹjọ́ ẹ̀ ń yóò fìdí ẹ̀ múlẹ̀ pẹ̀lú kọ́mẹ́rẹ́rì wa pé ẹni tí ń gbà tí ó yàwó òun ẹni mọ̀ ń pa ni wọ́n fi sọ fún wa wípé ẹni tó bá yáàyàn lówó tí ò fẹ́ lẹ́rìí tì ń dì níjọ́ tí ń yà lówó ẹni ọwọ yáwó wá ní òun ọ̀jẹ́ lówó ọ̀kan nù àdúrà mẹ́ta tánàbí ni ò gbà nù ẹni rẹ̀ wá ń pé ọlọ́run ó mú ọ ànábì lọ́lọ́run ní mú tó pé wọn náà ti gọ ntí a ní o ṣe o ṣe ti ń ani ti ń ń tó lé má náà ó ti yín mú tí ọ fẹnìkan síbẹ̀ torí àìmọ̀ tí ọ̀rọ̀ bá gún ta képè tí ọ bá ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ó lè mú èpè tí ò lè dámú àfikọ́ sépè mìíràn tí mọ́ gbà á. ẹ ń pẹjọ́ yọ mẹlẹ́rìí wa kẹntà wa pè lẹ́jọ́ kó tó mọ̀ dáràn pé yọ sàkínì yẹn tó bá ta kú yọ àbúrà báti lè búra ẹjọ́ máa lọ hmm. àjò ń bọ̀ lọ ibi wọ́n ti ṣe ń tọ́yẹ kó o ṣe wàhálà kò ní sèmi ẹrù pa nìyẹn ní lábala abẹ yẹn ẹni tí a wá pè lẹ́jọ́ ọwọ́ ni òun ọ̀jẹ́ olówó òun ò sì búra òun ọ̀jẹ́ olówó òun ò sì ṣépè yẹ́kìfì fi ìsìbáàtì yìí kọ́mọ́ lọ láì sanwó n tá a fi gbé ẹ̀rí ẹlẹ́jọ́ wọlé ẹ̀yọkẹ́ tí wàá tó inú kan mẹ́ta yìí tabadìlẹ̀ rí ọkùnrin méjì péré tó a ní a ìjọ tí ń yáwó ṣẹ́jú wa o yọ sanwó ìbá máa ṣe pè lẹ́yìn ẹ̀ yọ sanwó. àwọn sàádà rọ́jù lè ń wà ìmúratán àbí ọkùnrin kan àtòbìnrin méjì ó di méjì àbí inú kọkùnrin méjì jẹ́rìí àbí kọkùnrin kan àtòbìnrin méjì kí wọ́n jẹ́rìí aosa adatu rojulin wọ̀yẹ̀mínú mọ̀dáhì àbí ọkùnrin kan oṣù lárí ẹni tó wá pẹjọ́ náà wá ṣépè kún ẹ̀rí kan yóò sanwó abatini kanu mẹ́tẹ̀ẹ̀ta yìí yóò sanwó eléyìí ni àlàyé ń tó bá dì mọ́ owó àtowó gangan owó gangan àtowó dì mọ́ bí ọ̀rọ̀ bá di pampala tiyan bí wọ́n ti yanjú tiẹ̀ nìyẹn èyí ń labala bẹ̀ yẹn ńgbà lọ́wọ́ wọn sọ pé síná nìyẹn kìlà gbọ́yé ń bẹ̀ nta gbọ́yé ń bẹ̀ ní aláwájú ilé àkìmálì tábà bẹ́ pé ẹ̀rí ó pé dáadáa dáadáa méjèèjì ọjọ́kùnrin àwọn tẹ́ pé ọkùnrin kan obìnrin kan ni ọ̀rọ̀ lọ kọ̀ọ̀kan pé tó tàkọ́kọ́ ni bóbìnrin méjì bá dún pọ̀ ọkùnrin kò tún ṣe déédéé ọkùnrin méjì náà gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni. ọ̀rọ̀ mi taari láǹfààní nínú àyà yìí ngbọ́lọ́ ní isa àdọ́rà àádàkùn lè máa ọ̀tù tí kò bá dé àṣẹ wípé ó dàbí ẹni pé wọ́n de àsọ́ọ́lẹ̀ mọ́gbà tí kú bá tó dé rárá o. ọjọ́ bẹ́ẹ̀ lójú ni o nígbà tá a rẹ̀ bá ti mú yàn ló ti yẹ kó ṣe wà sí ìyá o tí kò bá dé gangan àsọ́lẹ̀ ò ṣeé ṣe mọ́ o ẹnìkan ò ní rí màlẹ́kà kúkú tó sọ̀rọ̀ mọ́ o ọlọ́mọ ti yàrí báyìí o tètè sọ́ọ̀lẹ̀ o. bákan náà àtúnrí àǹfààní mi inú ayá yìí àǹfààní wípé. ẹni tá a bá fi náà yọ jẹ́ zu adili méjì ni dàwa adili kẹjọ ń dọ́gba máfalábò ṣiṣẹ́ lẹ́rì àmọ́ ìdálámúyú jáde adilun tábàwá rondọ́gba ńkọ́ kíláàsì awùjídàlè fàásìkù fàásìkì dẹ̀ wà ńlẹ̀. ọkàn jẹ́ fásìkí ni màmúnù ni afọkàntán fásìkí ni ẹ̀mẹ̀jẹ̀ ń bá wíwùn tàbá fowó sí lọ́wọ́ àbà bẹ́ẹ̀ àmọ́ fásìkí ni <laughs> bàbá ní kọ́ sọ̀rọ̀ yóò sọ dodo àmọ́ fásìkí ni kì í jalè kì purọ́ àmọ́ fásìkí ni ìdí nìyí tàbíjọ́ ń pariwo lé lórí pé kàtà yìí yanjú ẹ. mọ́dùnrún rẹ̀ nù kan tí ìdùnnú tọ́lọ́hún ò gbé sí kó ìdùnnú wọn fi dùn rẹ̀ nù. pàápàá jùlọ ẹ má jẹ́ àfa àfa tí ò fẹ́ ẹ̀sìn tó wá pèsè lára ní pè ń àti gbogbo mùsùlùmí náà tí ò lófin ẹ̀sìn pé lára. lọ́dọ̀dọ̀ ní bọ̀tì tó bá ti di bí ọ̀rọ̀ tá a bá tó rí yẹn gidi lẹ́ tó pè ọ̀kan bẹ̀ lẹ́ni tí ò ní rògbọ̀n. Hmm. bó ṣe ra ọmọ yìí. ṣé à ń bo lójoojúmọ́ ni. ń bí agbé ń bọ̀ ní ìsìn ní arúgbó ẹwẹ́ bàbá kan dá nǹkan lẹ̀ lòmbádé kẹ́mù owó láwa ni ọ̀daràn wọ̀nyí.

bàbá yìí dá nǹkan lẹ̀. máa padà wo ó sì pẹ́ ó tó dé mo ṣàdúrà fún ogun apá ọ̀tún báyìí kó tó di kó dé nígbà tí ó dé gbogbo yìí bá dìde fún un nígbà tí kò mẹ́mu ní káì bàbá ẹ̀kan ìdè amẹ́yìn ni àdúrà tọ́ sí jùlọ. gbogbo ẹ̀yin èèyàn mo ní wọ́n sì wọ́n bàbá dúró kúrò báyìí níbẹ̀ bàbá ẹgbórí òkè ẹgbí orí sókè báyìí. bàbá ẹgbórí òkè bàbá ẹgbórí òkè mo ní ẹrù pa ọ́ ò nírúgbọ̀n. ó ti bu ṣúgà já. ibẹ̀ sì rèé ọ̀rọ̀ ń sọ̀rọ̀ ńbẹ̀. ọ̀rọ̀ ń sọ̀rọ̀ ńbẹ̀. àtọ́ ẹ pé ọ̀yẹ́ kírùngbọ̀n wọn kíkó mọ̀ há síbẹ̀ ká má rí ta mọ́. Ah. wọ́n tún fẹ́ẹ̀ fọ wọ́n fẹ́ẹ̀ fa awọ mọ́ irúgbọ̀n. wọ́n yìí fi kéwú jẹun. eléèdì. ìyàwó náà bẹ̀ mọ́. bàbá yìí bàbá yìí ẹ sì gbé súnà gaba yìí ẹ̀yin ẹ̀yin bàbá yìí má fi agbádá dí ojú ẹ. ànàkúmọ̀lá òṣèlú. bí aré bí aré ẹjọ́ finugban rẹ lẹ̀ ẹ nígbà tí màkí ńkọ́ àgbà tó màkí wú màtọ ibà ọ̀fẹ́ jẹ́yà. má dà lọ́nà mà. èmi kí lọ ọmọ ọ̀sáfẹ́ jẹ́yà. ó lè làyà lọ́nà sáré wa àtijọ́ àdìkíámọ́ o anabi yẹtọ tẹlẹ bó ṣe ní àṣírí o kò fi ìjà o ní má jẹ̀mú o. wọ́n fa pọ́ńtà rẹ mọ́. yóò jẹ́ ọ̀dà fún ọ sí kò lè dín kankan kun lọ́la rẹ̀.